eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí tó wa Ramadan Kareem ètò alálùbáríkà tó ń wáyé sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé èmi ọmọ ìyá yín náà ni o èmi ọmọ yín náà ni Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà lọ́kalẹ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wa ti mọ̀ bá ti máa ń ṣètò yìí wípé inú ètò yìí láti máa ń gbà wọn àfáà lóríṣiríṣi wá fún yín ṣùgbọ́n lónìí hmm, ètò tòní máa yàtọ̀ díẹ̀ torí pé <laughs> àwọn tí mo gbé wá lónìí àwọn akọrin Islam ni <laughs> àwọn akọrin Islam àwọn ni mo gbé wá lónìí tí wọ́n á jẹ́ àlejò fún wa lénìí àlejò mi méjì ni mo ní nínú ilé ń bí pẹ̀lú mi lónìí hmm. mo tún wá ní ṣùgbọ́n àlejò mi àkọ́kọ́ àwọn lè máa kọ́kọ́ rí ojú wọn báyìí àwọn náà ní ajáwa Kafayat Ajíbórinrẹ́ ẹ bá ń sálámà sáwọn ará ilé náà. Salamu wa rahmatullahi ta'ala wa barakatu. Wa alaikis salam wa rahmatullahi wa barakatu. To, alájà Kefayat Ajíbọ̀rẹ̀ àwọn náà ni ẹ ti rí yẹn ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ ní àárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ láàárọ̀ yìí kókó tó di pé a máa sọ àwọn ọ̀rọ̀ wa lọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn olórin náà àwọn tí wọ́n ṣe wá lóore lórí ètò tọdún yìí bàbá Professor Ahmed bin Salahuddin aláṣẹ àtòdìdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited tó kalẹ̀ sí Number three Victoria Rubieke Street off Admiralty Way ní Lekki phase one kọlọ́mọ jẹ́ kí iléeṣẹ́ náà ọlọ́mọ jẹ́ ó bàjẹ́ mọ́jọ jóná mọ́jà burú ṣẹlẹ̀ ń bẹ̀ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahi al-ali al-azim mo wá fi tiwọn náà mo fi kí bàbá wa alhaji wa abdulhakeem olúgbòye àtìyàwó wọn náà ajá mardiya olúgbòye mo kí bàbá wa alhaji wa muhammad jamiu abdulsalam láti lu amẹ́ríkà lọ́hùn àtìyàwó wọn náà ajá kudrat junaid abdulsalam lọ́hùn níjọ́ bàjẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah iléeṣẹ́ wọn náà Yusra Travel and Tours USA kò ní bàjẹ́ ọlọ́lá hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ rí hmm, pẹ̀lú ògbọ́rọ̀ ṣe aláwọ̀ máa a wá kí gbogbo nkálukú ti máa kí torí ètò tòní mo kí agbádùn <laughs> àti àti la náà sáfẹ́fẹ́ káyé lè mọ ọjọ́ Lailatul Qadri yìí mm, pẹ̀lú ògo Ọlọ́run insha Allah ṣùgbọ́n lọ́ni ní báyìí a lọ sókè lọ́hùn nísìnyí láti lọ wo ẹ̀kọ́ Ramadan tá a bá padà dé láti bí ẹ̀kọ́ Ramadan èmi àtàlejò mi a wà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wọ Ramadan Kareem hmm. gẹ́gẹ́ mo ti wílẹ̀ kan gbà tí mo fẹ́ lọ sókè lọ́hùn wípé àlejò mi tí mo gbé ní akọrin ni wọ́n akọrin ẹ̀sìn Islam ni o kì í ṣe pé just ordinary akọrin àná ni ajáwa Kafayat Ajiborinre wọ́n dẹ̀ ti sálámà sí wa lẹ́ẹ̀kan wọ́n á wá fi orin kí wa nísìn wọ́n á fi orin kí Ramadan nísìn á lè mọ̀ wípé lóòótọ́ akọrin ni wọ́n. ajáwa ajibonire ọ̀yà ẹ jẹ́ ká yọ ọmọ pọ̀ lónìí lẹ́ni tó gbogbo wa. salamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh kókókó mo ti kànlẹ̀kùn ajá kì í fáyà kókókó mo ti kànlẹ̀kùn ajá kì í fáyà síbi iṣẹ́ òòjọ́ mi. ìran ọdẹ màá ló ná ní apó ìran àgbẹ̀ ló ná ní ọkọ́ ní tiwọn adébíyẹyìn má má ṣì àgbọ̀ lẹ́nirú wọn ẹ jẹ́ kí n tara ṣàṣà kìlọ̀ kí wọ́n nílé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àkú ọdún rọmọdánà tó wọlé la ṣe ń dúpẹ́. alhamdulilayi rọmọdánà tó wọlé la ṣe ń dúpẹ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ́sàgbà ọpẹ́ wa. Eh, ramadana náà ta bẹ̀rẹ̀ láyọ̀ lọ́mọ́sàjà pẹ̀rẹ́ pẹ̀lú àtàláfíà pẹ̀lú ànábì lọ́dọ̀ ọlọ́run ájàwá ajíbọnrẹ ẹ ti wá sórí ètò rí àfẹ́ ká tún máa tún padà sẹ́yìn mọ́ ká tún máa béèrè pé eh, kí ló dé tẹ̀ fi ń jẹ́ ajíbọnrẹ eh, gbọ́ ọ lẹ́ ti bẹ̀rẹ̀ orin àmọ́ pé ẹ ti bẹ̀rẹ̀ orin tipẹ́ bó hmm, fẹ́ bó ṣe pé ìyẹn ayé tún fẹ́ mọ̀ pé ah, ẹni yìí ti bẹ̀rẹ̀ orin ó tún jọ mẹ́ta afẹ́ mọ̀ yẹn ẹ̀kejì ni wípé afẹ́ mọ̀ orin tí ẹ̀ ń kọ yìí ṣé orin nìkan ni iṣẹ́ tẹ̀ ń ṣe ni àbẹ́ níṣẹ́ mi tí ẹ̀ tún ṣe kún iṣẹ́ orin kíkọ ẹ ti bẹ̀rẹ̀ orin ọtọ́dún mélòó tẹ̀ ń sórin nìkan lẹ̀ ń kọ ni àbẹ́ níṣẹ́ mi tẹ̀ ṣe kún. olóòtú gẹ́gẹ́ bí ìbéèrè sí ìdáhùn mo ti bẹ̀rẹ̀ orin ilẹ̀ títà sí a máa tó ten years. Allah akbar. mo dẹ̀ ní iṣẹ́ mi tí mò ń ṣe atóríṣe ni mí mo dẹ̀ mọ̀ nípa makeup artist. ok ok àwọn hairdresser kọ́ náà ń wò látóríṣe yẹn very good ẹlẹ tó máa ń pa makeup náà so táwọn èèyàn bá fẹ́ ṣe wẹ́n fẹ́ ṣe wedding pé dákun ẹ wá kùn wá lójú o wọ́n máa ń sọ arúgbó di omi dán àmọ́ orí makeup kan jò ní lórí facebook ìyá arúgbó tó yí títán lẹ́nu ẹ̀ báyìí tẹ́ pé wọ́n kọ fọ́tò ẹ̀ hàn wá gbà tí wọ́n ti makeup fún ìyá gbàgbà tán makeup fún ìyá ìtàn ah ah láhọ́ akpọ̀t àfi kí wọn máa fẹ́ yàwó oúnjẹ ọdún o <laughs> <laughs> ẹ wá fẹ́ yàwó oúnjẹ ọdún àwọn èyí ní makeup yí ọlọ́jẹ rọrùn wọ̀ torí pé ẹlòmíì tẹ bá tẹ bá padà bí tiẹ̀ tán báyìí tẹ bá padà bí tiẹ̀ tán báyìí yóò wá dobìnrin yóò wá di ọmọge padà. ìyẹn náà lẹ́yìn ọkọ wa fi ń láìkì wa ẹ̀yin ló fẹ́ kéèyàn darúgbó. tó alhamdulilayi ọlọ́wọ́ sànù wa dáhùn gẹ́gẹ́ bí iṣẹ́ orin àwọn ìrírí àwọn kí ni nípa pé bóyá àwọn experience tẹ ti ní bóyá ń tẹ lọ sóò kan àwọn sóò tẹ ti rí dùnú àwọn sóò tẹ ti rí kẹ́dà ayé fẹ́ mọ̀ òjò ti ń pa agúnfò òjò ti pẹ́. Hmm, kìnìún wá nínú òjò kí ló rẹ wọn ṣe gbòjò náà. ìgbà tí ó sẹ́nìkan àlá ló dúró tì mí òkun àdúpẹ́ ah, mélòó la fẹ́ kà o hmm. ṣéjọ ká lò dé ká má rówó mọ́tò ni hmm. àbí ọjọ́ kónínáwó ti sọ fún wa òun ló pè wá o pé ká wá ṣiṣẹ́ fóun nígbà tá a bá débẹ̀ tán yóò change ẹ̀ mọ́ wa lọ́wọ́ ni adẹ̀ láwọn ọmọọṣẹ́ tá a máa kó dání aláwọn onílù kò dẹ̀ sí nǹkan tó kọ ọmọọṣẹ́ àtònílù so àwa náà la máa díbẹ̀ hmm. ṣùgbọ́n ìgbàgbọ́ wa ni pé wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ebi tó ń lọ tẹ̀dá hmm. ó bá ti kán ju bùkátà ẹ̀dá sì bíya bẹ̀tà ó bá ti kán ju bùkátà ẹ̀dá sì bíya. Hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni <clears throat> bàbá wa Sheikh Daoud ọlọ́njẹ́bi wọn gùn àwọn ni wọ́n dá wákà yẹn ọlọ́mọsàjárí bàbá pé wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá ó débi tí ń lọ bí yẹn ọba ti padà Mm, yóò padà débi tí ń lọ mm, ọlọ́run mọ́sà gbé gbogbo aná ga kọ́lọ́n kó gbé wa lọ́wọ́ sókè. ajáwa ajíbólúre ǹjẹ́ tiẹ̀ ti ṣe rẹ́kọ̀dù rárá àbí àwo orin. Ah, mo ti ṣe rẹ́kọ̀dù mm. mo ti ṣe rẹ́kọ̀dù dáadáa. even ìmí mo ti ṣe mẹ́ta so ìmí tún bọ̀ báyìí tá à ń pòpọ̀ lọ́wọ́ tó ń gbóná fẹlifẹli. Mm-hmm. àwọn ètò ti ṣe jẹ́ káwọn èèyàn gbọ́ so that níjọ́ táwọn èèyàn bá bá pàdé wọ́n á lè mọ̀ pé ah, rẹ́kọ̀dù ayé alájà yìí alájà tó wà dàgbò yẹn ní ìyìn rẹ́kọ́dù yẹn nìyí. ẹ nínú yẹn mo sọ pé ẹ̀dà ń sáré ayé gbàgbé pòun tó dùn tí ó padà tán ládùn ayé kò ṣe èyọ̀ sí kó mi òun tẹ́dà bá lè dà ọjọ́ tán bá kéde ikú ẹ̀ lópin ọlọ́run ló nímọ̀ ìjìnlẹ̀ bó ṣe dáyé tó dọ̀run hmm. ló fi jẹ́ pé kò sóhun kan tó tọ̀run wá sáyé ìtànjẹ tí ò ní padà lọ́jọ́ kan kó mi òun tẹ́dà bá lè dà á ọjọ́ tán bá kéde ikú ẹ̀ ló pin hmm. ọ̀rọ̀ bẹ́ẹ̀. Allahu Akbar kómi ń tẹ̀lé da ọjọ́ tán bá ti kéde ikú ẹ̀ báyìí wàlá ẹ̀ gbogbo ṣe president ni ó pin jọ náà wọ́n á gbé ikú ẹ̀ lómi ló máa sign contract ìjọ kejì ó ó Allah orin ni hmm. yìí tẹ̀ wá lẹ́ ń pòpò lọ́wọ́ yìí kí ni táìtù ẹ̀. bàbá pákéjì ni ẹ má ti jẹ abẹ́ yẹn. ká má ti jẹ abẹ́ rárá. ó o. ó yẹgẹ̀ẹ́ ó lágbára jù ó <laughs> káyọ̀ sá máa gbẹ̀ngbẹ̀ dé. Ah, ah. Oh, oh. ó ń ni, Allah akbar mọ̀ hmm. mi o k'i kò ní bàjẹ́ ọlànàbí lọ́dọ̀ ọlọ́wọ́lá láìláì ǹjẹ́ sẹ́fún kí ẹ tó bá fẹ́ kọrin Islam ó yẹ kó tiẹ̀ nímọ̀ díẹ̀ nípa kéwú bóyá kó ké díwọ̀nba ni bóyá kó ké Kùránì ni ǹjẹ́ rárá. Ah, a lọ gangan ni. Ọ̀ṣun state ìlú ọlọ́sùn. ìkirè ni mi dòdò ní mi. ìkirè onídòdò ah! dodo kire dodo kire dodo kire dodo kire tó máa wí yẹn ẹlẹ́kùn dodo kire tó máa wí yẹn ṣé ìkirè náà ti ń ṣe dodo yẹn ni àbí wọn kàn ń gbé lọ kire. ìkirè ni o gbogbo ẹnu mo lè fi sọ. ẹsẹ àyíká yìí kan fúnra yẹn mọ dodo yẹn ṣe. mọ̀ọ́ṣá àlà mo mọ̀ ṣe bó ti ẹ̀ jẹ́ pé ọmọ ìkirè ni mí kò ń ṣe bẹ̀ẹ̀ náà bí mi sí ṣùgbọ́n mo mọ̀ ṣe to the core. ẹ mọ dodo yẹn ṣe gan. pẹ̀lú ògbó ọlọ́run. yéé dodo kire torí ìgbà tí mo fẹ́ ra dodo gan mo débàdàn wọn bá ń máa ń kú lóò dodo kire fún mi bọ́lẹ́ mi ò ní ra. àwọn ará kiri náà wá kiri ẹ̀ wá ará kiri náà gbé wá bọ̀dì mí dì mí gan ẹ má wọrí tí n bá ti lọlé. ẹ sábà ẹ lè kó dodo kire gan fún wa fún wa lórí ètò yìí ká má bẹ̀rẹ̀ sí pín fáwọn yẹn pé <laughs> ẹyẹ ìyàwó ẹ ti jẹ̀bú dodo kire <laughs> látọ̀dọ̀ ajíbó rẹ kò ní bàjẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n láláyé láláyé láláyé ẹ gẹ́gẹ́ bí akọrin Islam ta ni àwòkọ́ṣe inú àwọn akọrin tó wà wájú tẹlifíṣàn gbá ah, ẹni báyìí láwòkọ́ṣe mo fẹ́ dẹ̀bi lágbájá báyìí tá máa ń pè ní role model. ẹni tó wù mí kí n jọ hmm. tó wù mí jù alájà mi náà tọmọ táyé bí ni ìyá kékeré èkó nìyẹn. tí ò ṣe jí gbé lọ síbi kankan. <laughs> ìyá kékeré èkó ajá mi náà tọmọ táyé mi tó. balógun Hmm. ajámínà lásìkò yìí mò ń sọ fún ajámínà gbogbo ẹni tẹ́ bá mọ ajámínà ọmọ táyé bí hmm. tẹ́ bá mọ̀ rí ẹ pé ẹ pé nọ́mbà ẹ bá wa pè é hmm. ẹ sọ fún wípé ọwọ́ àdúrà làwọn afẹ́ rí nínú ilé Orísun afẹ́ rí kó náà wá sórí ètò yìí tó di pé Ramadan máa tán tọ́lá àti èèyàn tó fẹ́ nínú orin orin ni o orin torí orin ó dẹ̀ ní ìtẹríba kò síbi tẹ́ ẹ ti pàdé ẹ̀ tó bá mọ̀ pé isman even kò jẹ́ pisman gan hmm. àwọn tó máa máa pariwo ni pé táwọn tó ń gáàdì wọn bá ń sọ pé máa ní rárá àwọn tó fi mí joyè rè àwọn tó dìbò fún mi ni àìrọ kìíní kan so wọn ní àpọ́nlé ọlọ́run ò ní jẹ́ kán jábọ́. Allahumma amiin Allahumma àti gbogbo wa tíyàn bá ń wù láyé àsáwọn èèyàn ń rí yàn hmm. wọ́n rí onímọ̀ kí wọ́n rí ẹ onímọ̀ kí wọ́n ń sọ́dí ẹ wọ́n kàn máa sọ́njọ́ kan pé irú wà báyìí níwáyé irú wà báyìí níwáyé tọ́wẹ́ pé èèyàn bú náà níbi wọn ti máa sọ náà níbi ah, èèyàn ìgbéraga ẹ ti pọ̀ ju tó wẹ̀yìn tọ́lọ́ ń gbéga ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọlọ́run ọgbẹ́ni kankan náà ga o ọlọ́run níjà jábọ́ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run kí ni wàá ní mọ̀ràn tẹ́ ní fáwọn akọrin tó ń bọ̀ lọ́nà àti mọ̀ràn tẹ́ ní fáwọn tó wà wájú náà tẹ́ fẹ́ bí ẹ ti fẹ́ kó wọn máa ṣiṣẹ́ tí ẹ tó ń bọ̀ lẹ́yìn wọn torí gbogbo ẹ̀dá láyé àárín la máa ń wà. bàbá olóòtú ṣẹ̀rí kò ń ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa ń fà sókè tóun náà máa ń dúró dúró pé kóun tún fa àwọn èèyàn sókè. Hmm, hmm kì í ṣe gbogbo èèyàn ẹni tọ́lọ́ ń bá kàn ní tó ṣàánú ẹ̀ kì í ṣe pé ẹnìyẹn ló ṣàánú òun gangan lọ́lọ́run ṣàánú o hmm. òun á máa wò pé ọlọ́run ló ṣàánú tó ń fi ṣàánú lágbájá rárá ọlọ́run ló ń sábàbí fẹ́niyẹn ni hmm. tí ò bá fà á ọlọ́run á yẹn ẹlòmíì tó máa fà á bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọ̀gá fún wa lókè yẹn wọn yìí fẹ́ fà wá tá wà lẹ́yìn wọn hmm. yìí fẹ́ fà wọn bọ̀ àwọn ti gbàgbé pé àwọn èèyàn kan ló fà àwọn débi táwọn dé so àmọ̀ràn tèmi fún àwọn tó ń bọ̀ lẹ́yìn torí àwọn tó wà ń wájú kò sí nǹkan tí irúwa yìí lè sọ hmm. tó ní kálukú bá ṣe mọ̀ wá wù ní kó máa rò bọ̀ àwọn tó ń bọ̀ lẹ́yìn àmọ̀ràn tèmi sí wọn ni pé àwọn tó bá jù yín lọ tẹ́rí pẹ́ níwájú ni wọ́n ẹ pọ́n wọn lé hmm. ẹ fọlá wọn tọrọ ọdún kan ṣe gbogbo ọlẹ́yìn ló ṣe fi tọrọ o toró kálukú ni ó mọ ibi tó fọlọ́run ẹ̀ sí ṣe ọ̀dì sinimá mo fẹ́ jọ lágbájá tó bá tún sọ tán tó mọ̀ tọrọ àforíjì pé tọ́ ọlọ́run n tí mo rí lára ẹ̀ tí mo fẹ́ fi jọ́ọ̀rì ìmọ̀ kọ̀kọ̀ àti gbangba ẹ̀ o. Hmm. Allahu Akbar. Hmm. ìmọ̀ kọ̀kọ̀ àti gbangba ẹ̀ rárá. Hmm. so àwọn tó ń bọ̀ lẹ́yìn kan lé wọ́n ṣàpọ́nlé àwọn tó máa wájú. wọ́n ṣàpọ́nlé irú èmi ń sìn èèyàn kan ti fi bú mi rí pé bóyá torí mi ìga ni kò sẹ́mi tí èmi ò lè kúnlẹ̀ fún. Àjíbórin rẹ torí kò ga ni gbogbo èèyàn ànàkúnmílá tọ́ nígbà tó jẹ́ pé ṣé èwù tèmi Abdulgani Ọlọ́run kẹ́mi Ọlọ́run bá ń lọ́rọ̀ ẹ̀mí bàbá ó jẹ́ ká mọ̀ wípé gbogbo ibi tó o bá ti dé jẹ́ kó máa rí ẹpẹ́ lẹ́kọ̀ọ́ ni ẹ hmm, so ìwà yẹn làwa hmm. wá ń wù ló sì ti mọ wa lára. Hmm, ọlọ́run ọ̀dọ̀ ní ba dáadáa náà jẹ́ torí pé gbogbo ẹni yóò tó bá ń tẹríba yóò padà ga ni adúpẹ́ pọ̀ yín ọlọ́run ọba adúpẹ́ fún yín pé àti ẹ̀ pé ẹ sì wá sórí ètò Ramadan Kareem gbogbo ẹ̀yin akọrin tó kù náà tẹ̀ wọ́n lé ẹ̀yin náà kàn sí mi lágbára ọlọ́run ṣáàlà ọ̀ máa gbé yín yọjú sórí ètò bàbá fún pákéjì kan tí mo mú wá fórísun kí n mọ̀ gbé lọ lé padà. okay ẹyẹ sí pàápà torí àsìkò. orin ò bá mi ńlá borí nígbà kankan hmm. ẹbùn ọlọ́run sálẹ̀ yìí mo dúpẹ́ mọ́gbẹ̀bùn náà lọ́wọ́ mi mo ń bẹ̀ ọlọ́run ọba mọ́gbẹ̀bùn náà lọ́wọ́ mi mo ń bẹ̀ ẹ́ o sáré wá gbọ́ létí alára kan tí mo fẹ́ ròyìn Orísun tẹlifíṣàn ni sáwọn mo ròyìn ibi kágbétò lárugẹ ọ̀gá sanajẹ títóbi ọlọ́run ọba tó ní mi aláwùwá ìdúró. igi. títóbi ọlọ́run ọba tó ní mi aláwùwá ìdù kò lórogún kò dẹ̀ tún lọ́ọ̀bà kan aláwù sọ́mọ̀dù ó fún mi lẹ́bùn tí mo fi ń kọrin mágbàbùn náà sọnù wásàlékún kó tún máa pọ̀ sí i ọlọ́run wásàlékún kó tún máa pọ̀ sí i kí lè dúpẹ́ oore. Ah, ah, ẹ̀sùn ajá wa Kafaya Ajíbórirẹ́. olóòwe. Hmm. Ah, ah, fún Ah, ẹtì ẹkún tó sáré fún iléeṣẹ́ Orísun ní ẹsẹ tí bá ń ju nọ́mbà yín táwọn yẹn ni zero seven zero three five eighty eighty two sixty six. lẹ́ẹ̀kan sí i. zero seven zero three five eighty eighty two sixty six. tó kó tó wájà wá Káfáyà Ajíbórirẹ́ kẹ́ tó máa lọ ẹ̀yin náà ní ẹ̀bùn kékeré kan tá a fẹ́ fún yín láti iléeṣẹ́ wa lórí sùn bí àti ọwọ́ àdúrà dáwà communication alukur'an yìí látọ̀dọ̀ bàbá wa eh, professor ahmed ọlánìyí salawudeen ló ti wá sọrí gbogbo t-shirt wà ń bí filana tó wà ń bẹ̀ láti standard insurance consultant limited àwọn náà ní ká fún yín kọlọ mọsà falibarika sí gbẹ̀yìn tẹ́ fún wa ní ẹ̀bùn ní iléeṣẹ́ iléeṣẹ́ yín ò ní jóná lókè lókè lẹ́mọ̀ lọ iléeṣẹ́ Orísun náà ò ní jóná gbogbo ẹ̀yin orí tẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ náà ẹni dààmú ẹni rí wàhálà o àwa láàmọ wá ẹ̀yin náà láàmọ bá àlùbáríkà ànábì wọrọ fanáhù. makana aliyan tó máa kọjá sókè lọ́hùn nísìnyí àlejò mi kejì yóò wá wọlé tára àlejò mi náà akọrin ni òun náà ṣùgbọ́n ọmọ kékeré ni o ọmọ kékeré tí o tiẹ̀ ti já lẹ́nu ọmọ lẹ́nu ọ̀yàn rárá ni lẹ́fẹ̀ẹ́ mọ̀ <laughs> ẹja dókè lọ́hùn náà ẹ ṣe mẹ́kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem <laughs> gẹ́gẹ́ bí mo ti sọ ńgbà tí mo lọ sókè lọ́hún lẹ́ẹ̀kan ńgbà tí akọrin wa dìde mo ní olórin mi ni màá tún gbé wọlé o ọmọ kékeré ni tí ọlọ́run dẹ̀bùn ní ẹ̀bùn orin kíkọ kọ́dà nínú iléeṣẹ́ Orísun wa ń bí wọn máa ń play iṣẹ́ rẹ̀ dáadáa tẹ́yìn náà ti máa ń wò dáadáa hmm, ẹ̀sà wo iṣẹ́ kan tá a ní bíbí tí wọ́n bá ná bí mu wọn mọ̀ o ẹ̀yìn náà ti wò ṣàlà ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá ti wò tẹ́tẹ́lẹ̀ ẹ̀ tuntun wò lẹ́nìí bẹ́ẹ̀ bá tuntun wò ẹ̀ ti wò náà nìyẹn ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ajiwa muhammad jamaluddin salahuddin muhammad jamiu salamu alaikum warahmatullahi wabarakatuh wa alaikum salam wa rahmatullahi wabarakatuh tó afa jamiu afa sala eh, jamaluddin ni agba lálejò yìí tí ó kọ orin tí a mọ̀ sí bíbí ànábì mm, jamaluddin jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ó ti wá síbi rí dáadáa tá a jọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí orin Islam tó ń kọ yìí kí ni development tó ti dé nípa orin ṣé tó ti ṣe rẹ́kọ̀dù míì tó ti jáde abẹ́ ẹ̀ tàbí kò ti ṣe rẹ́kọ̀dù míì yàtọ̀ sí bíbí ànábì tí ẹ ṣe tá a mọ̀ yẹn. lágbára Ọlọ́run a ti ṣe rẹ́kọ̀dù míì yàtọ̀ sí bíbí ànábì tó dẹ̀ ti tó dẹ̀ ti wà ń ta. Allah Akbar kí ni táìtù yẹn. ọ̀gá. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá. Hmm ọ̀gá hmm. ah, kí ni ti ṣé o mọ nǹkan tí ẹ gbà lórí pẹ̀lú ọ̀gá yẹn. ẹ a fẹ́ jẹ́ kó fi kọ́ àwọn èèyàn pé kò ń ṣe gbogbo ẹni tó ń sáré kiri tó ń wówó ló máa hmm. padà rí owó náà hmm. ẹlòmíì ojú kan ló máa wà tó máa ti wá bá a. Allah Allah ok ọ̀gá ẹ̀dá tọ́lọ̀ ń dá ọ̀gá ọ̀gá kan ra máa ń ra yọ ọtí ẹ̀ báyìí ni yóò dẹ̀ máa jẹ yóò mm. máa mu nírọ̀rùn hmm, hmm, hmm, so ṣé wàá bá mi sọ lórin bó lẹ ti wá kọ́ lórin gan torí ọ̀gá bó lẹ ti kọ́ lórin bẹ́ẹ̀ bó lẹ ti pò. ọ̀gá ò sáré kiri ọ̀gá ń yó èrò tó ń sáré kiri ò láwọ̀ tọ́gà oúnjẹ mi má fi síbi ìnira fún mi tútìlì múlíkà fẹ́ni tó bá fẹ́ agbára kọ́ ògùn kọ́ la fi ń dolówó ẹni tó bá wù aláwù ló ń dọ́là fún èmi ti rí bátìrì tájà tó kọ́lé ọlọ́lá tẹ́ni tó ń ta mọ́tò wá ń jẹ́wọ́ ilé alágbára ń ṣiṣẹ́ o ọ̀lẹ ń sì ń yo oúnjẹ mi má fi síbi ìnira ọ̀gá ò sáré kiri ọ̀gá ń yo èrò tó ń sáré kiri ò láwọ̀ tọ́gà oúnjẹ mi má fi síbi ìnira fún mi ah, ah. orin ni orin náà hmm, orin ni orin náà ṣé ọ̀gá ẹnìkan ni nǹkan tó norin tó tó hit tó wà nù ẹ̀ ni àbárin mi tún wà nù rẹ́kọ̀dì yẹn tó tún hit. àwọn orin mi náà tún wà ń bẹ bíi aṣàṣà láti fanubà Muhammad. inú ẹ̀ náà ẹ jẹ́ gbọ́ bó lẹ ṣe. ìnà khatimol anbiyahi hmm. fako arusa lambiyahi barusiri wasanai shamsurishdi watidai tola al badiru alaina mizemi yatili wadai wajaba shukuru alaina mandai ilahi dai. ah ah oh oh allahu akbar àsálàtù ni àsálàtù ni ọlọ́run wọlá nẹ́bọ̀ muhammad náà kọjá àwọn ọmọ wa náà kó ní àlùbáríkà kọjá àwọn ọmọ owó sórí rí ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run làlá ilá ilá náà láti ìgbà tí wàá bẹ̀rẹ̀ sí kọrin yìí tí o ti ń jáde yìí ǹjẹ́ o ti ń lọ sáwọn òde láti pé kó lọ kọrin bóyá tó máa fẹ́ àwọn ọmọ kéèké bá fẹ́ ṣe nǹkan kan bóyá àwọn skul kan fẹ́ ṣe nǹkan tó jẹ mọ́ children bóyá àwọn fẹ́ ṣe nǹkan kan ṣé o ń lọ. mo ti ń lọ sí àwọn òde. bí àwọn sóbẹ̀ ẹ̀ ń máa ń lọ Allah akbar bí àwọn ok very good láti ẹ̀ńkọ́rẹ́jì àwọn ọmọdé hmm, hmm, hmm. ó dà pé orin kan wà tẹ ẹ̀kọ́ ńgbà kan tó kọrin pa pé káwọn ọmọdé ká ká ká ẹ̀ńkọ́rẹ́jì ọmọdé báyìí bóyá nínú rẹ́kọ̀dù lọ́wọ́ náà. inú divine praise. inú divine praise ni báwo lẹ ṣe kọ́ ńgbà yẹn náà. ọlọ́run jọ̀wọ́ má máa jẹ́ rí nira ọlọ́run jọ̀wọ́ má máa jẹ́ rí ṣòro gbogbo ohun tí mo fẹ́ bá mi ṣe nírọ̀rùn olóhùn ọlá láìláìlàlá ẹ̀yin ọmọdé ẹ tẹ́tí kẹ gbọ́mọ̀ràn o ẹ fojúṣe kọ́ o ẹ má ṣe wùwá kíwà o bùbí ń bá yín wí ẹ tẹ́tí kẹ gbọ́mọ̀ràn o kẹlẹ́dì níyàn ńlá lẹ́yìn wá o lánìí ọlọ́run jọ̀wọ́ má jẹ́ rí nira ọlọ́run jọ̀wọ́ má má jẹ́ rí ṣòro gbogbo tí mo fẹ́ bá mi ṣe nírọ̀rùn ọlọ́run wọlá láìláà ìlàlá. Ah, ah, Allahu Akbar Allahu Akbar torí pé àwọn orin kan bẹ tó yẹ pé tí yàrá bá ń gbọ́ èèyàn ní èèyàn ní dákẹ́ èèyàn ní èèyàn ní fẹ́ mọ́ gbọ́ mọ́ yóò sá máa gbọ́ yóò máa gbọ́ yóò máa gbọ́ gbogbo náà ni ṣùgbọ́n káwọn èèyàn lè wá mọ ẹni tí ń sọ̀rọ̀ because yìí táwọn èèyàn fi mọ Jamal wọ́n ti ń gbọ́ nu rédíò wọ́n ti ń gbọ́ nu tẹlifíṣàn wọ́n ń gbọ́ káàkiri wọ́n fẹ́ kán á gbọ́ gangan bíbí ànábì yòówù lẹ sí kọ. bíbí tí wọ́n bá na bí mu ọmọ àwọn tí wọ́n dá mọ wọ́n yọ wọ́n jó bọ́ tí ń yọ ọmọ ni wọ́n yòǹbo ẹ̀ wọ́n fọlá mu ọmọ dùtọ̀rọ̀ tọ̀lá libadirú àlàyé mizẹ̀ni yàtì lè wàdá i wàjàbá ṣukúrú àlàyé mọ́ndàlì yà ìdá i ayọ̀ alimọ́ búùsù fìnà jíta bìlì amúrìlì ìmùtọ́ i jíta ṣàǹráftà límọ̀dínà marhaban ya khairadayi kódà bí n bá tẹ̀ bá mú wọn mọ́ wọ́n máa fà sálátù ránṣẹ́. bíbí tí wọ́n bá ná bí mú àwọn tí wọ́n dá mọ́ wọ́n yọ̀ wọ́n ń jó bọ́n ti ń yọ̀ mọ́ ní wọ́n yòǹgbò rẹ̀ o wọ́n fọlá mú wọn mọ́ dùtọ̀rọ̀. Allahu Akbar Allahu Akbar tó Haji Jamal tọ́ra àwọn tí ń wọ̀ ah, wá ń lé wọn mọ nǹkan kan wọn máa yà wọn lẹ́nu nígbà ah wọn ti wọn kọrin yìí ah ti ń rorin yìí bóni ti ń rorin yìí ṣé àwọn ní kọ̀mpósì ẹ̀ ni báwo ni ṣé wọ́n ń kọ̀mpósì ẹ̀ fún ni ṣé wọ́n ní pòdúsà ni ṣé wọ́n kọ́ wọn yẹn máa bẹ́ẹ̀ wọ́n máa bẹ́ẹ̀ lọ́ọ́ ra wọn mo fẹ́ ká sí yẹn tu mo fẹ́ máa bí tí agbára orin yẹn wà ta ni pòdúsà ta ló ń ta ló ń produce rẹ ta ló ń compose fún ẹ fẹ́ mọ̀. ẹni tó ń compose orin fún mi náà ni bàbá tó bí mi. allahu akbar afa salahudeen jaami allahu akbar àwọn náà ń compose gbórin yẹn táwọn kan ti compose náà gbé fún wọn báyìí dé wọn kan gbèrú lọ́wọ́ àti studio ya allahu akbar kabira alhamdulilayi adúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọmọ sàlékún alibarika yóò rẹ̀ sàlékún dáadáa yóò jẹ́ kó lálùbáríkà báwo wà ní skul ṣé orin kíkọ yóò dí skul rẹ lọ́wọ́. Eh, orin kíkọ ò dí skul mi lọ́wọ́. kílásì ló wà ń sìn. mo ti wà ní ss3. ss3 lọ wáyé ss3 ah Allahu Akbar kabira ah education and fasting ọmọ ọdún mélòó ni ọ. Mm, mẹ́ẹ̀ẹ́dógún. mẹ́ẹ̀ẹ́dógún fifteen years ọmọ fifteen years ó dẹ̀ ti wà ní ss3 ah definitely ìgbà tó bá fi padé yóni parí o lè má ti wọ twenty kan tó fi dájáde yunifásitì nìyẹn lágbára ọlọ́run ọlọ́run ṣe bẹ́ẹ̀ yóò dẹ̀ fi yé lánàbí lọ́dọ̀ ọlọ́run kí nìkan tó ń e, kí ló ń study ṣé science student lọ ní ẹni àbí art ìwọ ló ń. science student ni science student ni kí nìkan tó ń pursue láti jẹ́ bóyá doctor ni bóyá akadéka kí nìkan tó ń pọ̀sù. mo pursue? pọ̀sù mo ń mo ń gbèrò láti urban planner. urban planner. urban and regional planner allah akbar allah akbar ah ọlọ́wọ́n sì gbà bẹ́ẹ̀ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlá la ilaha illallah ọyọ́jọ́ alábàárikà gbogbo ẹni tẹ́ ẹ wà lé ẹ̀kọ́ lé fún gbẹ̀yàn ọmọ tí o bá lẹ́bùn kan àbí méjì bóyá orin lọ́mọ akọ ni bóyá eré lọ́mọ ṣe ni ẹ̀yin òbí wọn ẹ̀jọ̀ ẹ̀ mójútó wọn ẹ̀kọ́ wọn náà ṣe pàtàkì o ẹ má jẹ́ kẹ́bùn yìí ó dí wọn lọ́wọ́ àti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ torí tí wọ́n bá ń lo ẹ̀bùn yẹn sìn tó bá padà yá wọn padà nídìí ẹ̀kọ́ lọ́jọ́ iwájú wọn padà nídìí ẹ̀kọ́ yẹn lọ tí ó bá wá sẹ́kọ̀ọ́ yẹn wọn ní lè dí àwọn àyè kan bó tilẹ̀ òkéyàn lókìkí tó bó tilẹ̀ òkó ní ẹ̀bùn tó bọ́wá mi rése kó ju gbogbo àwọn tí ń ṣeré lọ kó mo ní kọ́ kó ju gbogbo àwọn tí ń kọrin lọ tó bá dé level kan wọ́n béèrè pé ìwé mélòó ló kà skul wo ló ti ló lọ skul yẹn náà máa fi gbà á sí nǹkan tó bá fẹ́ fún un gbà náà tí ó bá sí skul tí ò níwèé ẹ̀rí tí ò ní kankan wọ́n á ní à ẹ fi lélẹ̀ eléyìí ò lè bá ṣiṣẹ́ tá a fẹ́ ṣe so wọn ò ní wo ẹ̀bùn náà gbà náà that is what àfààfin múra sẹ́bùn ọmọ yìí ọlọ́mọṣà fàlùbáríkà sí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run làlá hàwùlà ọ̀là kúwàtà ìlà àbílà ìlà ìlà sí. ẹ a lọ sókè lọ́wọ́ nísìnyí gbàtà bá padà dé pẹ̀lú ogun ọlọ́run ṣáàlá o màá fún ajá mọ́ dínà màá fún lẹ́bùn lẹ́ni o màá dẹ̀ wá béèrè ìbéèrè mi ánsà béèrè tàná àwa sọ ẹsẹ̀ yẹn kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem hmm, mo rò pé ẹ gbádùn àwọn àlejò mi tí mo gbé wá ní àárọ̀ yìí àtàlejò àtàkọ́kọ́ àtàlejò ẹlẹ́ẹ̀kejì gbogbo wọn náà ní akọrin mo sì rò pé gbogbo yín náà lẹ̀ ń gbádùn wọn kí ọlọ́run dákun kọ́ mọ́sàṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan náà ọlọ́run fàlùbáríkà sí ọlọ́run nábì lọ́dọ̀ ọlọ́run Jamal Idris wà ń kalẹ̀ kò tí ì lọ ṣùgbọ́n kó tó di pé yóò mọ̀ lọ màá fún ní ẹ̀bùn ṣùgbọ́n kí n tó wá fún lẹ́bùn um, ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe báyìí náà ní àná mo béèrè àwọn ìbéèrè mẹ́ta kan àwọn tó gba mẹ́tẹ̀ẹ̀ta ò pín wọn ò pọ̀ hmm, àwọn tó gba mẹ́tẹ̀ẹ̀ta ò pọ̀ àbẹ́nu wọn bá àwọn tó gba mẹ́tẹ̀ẹ̀ta náà àti pè wọ́n àrẹ ti ṣètò ẹ̀bùn wọn fún wọn. mo béèrè wípé mahiya suratul lati badat wantahat bitasbih súra wo ló bẹ̀rẹ̀ pẹ̀lú tẹ̀sbíì tó sì parí pẹ̀lú tẹ̀sbíì wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú yusabiu ó dẹ̀ tún bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lú yusabiu súratul hasiri ni súratul hasiri ni ẹlọ́wọ́n náà al-Qur'an súratul hasiri ni. mo ní máa huma al-jabalani alladhani dhukira asma'uhum fil Qur'an al-karim fi ayatin wahida àwọn òkè ńlá méjì wo lọ́lọ́wọ́n bá dárúkọ nínú aya ẹ̀yọ̀kan náà al-Qur'an òkè Safa àti Marwa ni inú aya al-Qur'an ó ní ọlọ́ni inna Safa sẹ́rí sọ̀fà àti mọ́ríwá òkè ni wọ́n òkè ni wọ́n tẹ bá mọ̀ tán dáadáa ẹ mọ̀ pé òkè ni wọ́n so àtọ́ abẹ́rẹ́ pé mọ́yẹ sọ́ọ́rù lẹ́tì tùsánmà mímọ́ wá kí ti sọ̀là àwọn súrà wo lọ́lọ́run fi sọ lọ́tọ́ pé orúkọ wọn orúkọ àwọn síra yẹn àsìkò òun náà ni òun náà ni alifajiri wàlẹ̀ asiri súrọ̀tọ̀lẹ̀ fajiri súrọ̀tọ̀lẹ̀ asiri ẹ pé a ní irun tá à ń pè ní irun fajari irun àṣùbà irun asiri ń bẹ tó ìbéèrè tòní rèé ìbéèrè míì tún rèé o kí n tó béèrè ìbéèrè ẹ farabalẹ̀ zero seven zero náà ni ẹ máa text message sí whatsapp zero seven zero lẹ́ẹ̀ text message sí ṣùgbọ́n kó tó dì bẹ́ẹ̀ ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ àwọn ẹni rẹ̀ náà bàbá wa <clears throat> alhaji wa professor ahmed olani Ibun salahuddin aláṣà tó darí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kalẹ̀ sí number thirty three victoria rubi eke street off admiralty way lekki phase one adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́mọba adúró tìyàn ọlọ́run ní fi í sílẹ̀ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. ọpẹ́ pàtàkì fún bàbá wa alhaji wa abdulhakimi ọlánrewájú olúgbòye àti ìyàwó wọn alhaji amadiya olúgbòye aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ọlá lakes properties tí wọ́n kalẹ̀ sí number sixty five yẹ̀yà àbátan ọlọ́mọsọ̀bà wa dúró tìyín ọlọ́run ní fi í sílẹ̀. àwa tó wa muhammad jamiu abdulsalam eh, àti ìyàwó wa kudrat abdulsalam junaid tí wọ́n kalẹ̀ sí lọ aláṣẹ àtòdarí iléeṣẹ́ Usra Travels and Tours USA ọlọ́run dákun mọ́sàbà dúró tì yín àwọn kéèyàn lọ sí Mẹ́kà umura náà ni wọ́n ń ṣe wọ́n ní ọ́fíìsì ní ìlú Amẹ́ríkà lọ́hùn ṣùgbọ́n ọ́fíìsì wọn ti Nàìjíríà ń bí ó wà ní shop three b ọba amátàmí shopping complex ọlọ́ọ̀dá local government secretariat olóńkoro Òṣogbo Ọ̀ṣun state tẹlifóònù nọ́mbà wọn nífẹ̀ẹ́ níta bá fẹ́ bá wọn rìnrìn àjò Mẹ́kà abẹ́fẹ́ lọ sí Jerusalem abẹ́yìn fẹ́ travel kó Nàìjíríà ẹ pè wọ́n zero eight zero eight eight zero nine three five six three zero eight zero eight eight zero nine three five six three tàbí zero eight zero three three five four eight three seven zero zero eight zero three three five four eight three seven zero Usra Travel and Tours eh, USA náà lẹ́kùn yẹn kọ́lọ̀ musa dúró tẹ̀lé kọ̀ọ̀kan náà. akí àwọn arájà wa Khadija tuola yáàdì ní ọwọ́ àdúrà dáwà foundation akínyìn púpọ̀ ah, àwọn bàbá tó bí wọn tó ní àwọn sàrọ̀ àfọ̀nà Alhaji Abdul Yakin Bishiri Yusola alájà sharifat agbájé alájì wa taiwo rauf isuola àti alhaji wa alhaja infon ọlọmọsọba akẹ gbogbo wọn lọmọba àforíjì wọn alájà mansoura tó lówà tó yìn láti lọ abẹ́kúta akẹ́ yín náà púpọ̀ fáǹfààní tẹ fún wa tẹ kó fún wa kọ́dà aṣọ yín náà ni àápin aṣọ yín láàárọ̀ yìí alájà wa mufiliat èjìdí adéomilẹ náà máa fi ṣàdúrà fún tọ́jà ìyá tó bí ọlọmọsọba akẹ́ wọn bá gẹ wọn alájà alhaja ọ̀yáṣípẹ̀ adúpẹ́lọ́wọ́ tí yín náà wọ́n ní a máa sàdúrà fún ìyá tó bí àwọn. alhaja wa sami yàtọ̀ yasipẹ̀ kọ́lọ́mọ́sàbà kẹ́ wọn àti alhaja wa fatima ọlásàndé kọ́lọ́mọ́sàbà kẹ́ gbọ́n kọ́lọ́mọ́ sí wọn ní samaria alijanna. wọ́n wá kí alhaji wa abdulrazaki láti lu ghana lọ́hùn nílùú kumasi lọ́hùn ọlọ́mọ́sàbà ń dúró tì í ọlọ́hùn ní jẹ́ ẹ̀ máa padà sí ibúláíláí yàtọ̀ ní a máa sàdúrà fún gbogbo alhaja wa muinat balógun ọlọ́mọ́sàbà wa kẹ́yà náà ọlọ́mọba wa gẹ̀ wọ́n wa abdulrazaki ti awi wàláyé kọ́pọ̀ lára bánà púpọ̀ wọ́n sàdéhùn fọlọ́hùn wọ́n sì má déhùn náà tí wọ́n kọ́kọ́ pè wá tí wọ́n pè wá pé afa wàláì ó wù mí kí n máa dá sétò yín ó wù mí kọ́lọ́wọ́n kẹ́mi kẹ́mi náà máa fowó dá sétò àmọ́ kò sí nǹkan kan ẹ bá mi bẹ lọ́hùn kọ́lọ́wọ́n jọ kó ṣàánú mi mo ní pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ọdẹ ṣàánú yóò wọlé àní yóò ṣàánú yín pàtó dọdún tó tẹ̀lé mo ní afa àdúrà tẹ ṣe fún mi ọlọ́run ti gbà o gbogbo nǹkan tí alhamdulilayi nǹkan ti jọra wọn o màá ṣe báyìí láti gbà yẹn wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní fi nǹkan ránṣẹ́ sí wa lórí ètò yìí alhaji makana aliyan ojú òní tì mo á alahajà wa muslima abimbola owólawí náà ọlọmọ sábà dúpẹ́ fún yìí o ọlọ́run bá wa pẹ̀lú yìí o ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run làlá hawla wàlà quwwata illa billahi ilà àlìlá sí i. mo wá ń àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ èèyàn mi pàtàkì alahajà wa kafayat ṣeko ní gold goldit event planner goldit àwọn náà wọ́n kàn sí wa ọlọ́run sábà dúpẹ́ fún yìí ajáwa gold náà ọlọ́run jẹ́ máa padà sí ibú ẹ̀ ní máa padà sí ìgbà ọ̀làlá i. náà mo ti sọ níbi tẹ́ text message yìí sí whatsapp ni mo whatsapp ni mo fẹ́ o zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three ìbéèrè mi àkọ́kọ́ nìyí kàmọ́rọ̀tì dhukirat kalimatul khamri fil qur'an al-karim ẹ̀ẹ́mẹ́ ìlú lọ́run dárúkọ khamuru khamuru ọtí ẹ̀ẹ́mẹ́ ìlú lọ́run dárúkọ inú al-qur'an khamuru ẹ̀ẹ́mẹ́ ìlú lọ́run dárúkọ inú ìbéèrè kejì kàmọ́rọ̀tì dhukirat ismu jibril alayhi salam fil qur'an al-karim ẹ̀mẹ́rin lọ́wọ́n bá dárúkọ jibril malaika jibril nínú alukur'an ẹ̀mẹ́rin ló dárúkọ ẹ̀ ẹ̀ ìbéèrè kẹta mahiyasuwaru mulakọba bí kọlbìl kur'an súra wo ni wọ́n ń pè ní kọlbìl kur'an tó yẹ kó àdàpọ̀ rẹ̀ ń jẹ́ kọlbìl kur'an súra wo ni ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn ẹ sáré tẹ́ẹ̀sì ẹ̀ kẹ́ gba ẹ̀bùn pẹ̀lú ògbóràn insha Allah tẹ́ ẹ bá ti gba àáfù yìí a sì fún yín ní àwọn ẹ̀bùn wa kọ́lọ̀ mọ́sà dúró tẹnìkọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ayọ̀ muhammad jamaldeen kó tó di pé wàá máa lọ ní àárọ̀ yìí fọ́nfà náà tán bá fẹ́ pè é bóyá wọ́n ní wọ́n fẹ́ ṣe nǹkan mọ́lì nàbí ní skul kan àbí wọ́n fẹ́ ní ìdí nǹkan kan tó fẹ́ celebrate àwọn ọmọdé wọ́n náà fún wọn nọ́mbà rẹ hmm. nọ́mbà wo náà lè pè é sí. zero seven zero hmm. three two hmm. one one two three nine nine. again. zero seven zero three two one one two three nine nine. tó láti látọ̀dọ̀ ìyá wa alhaja àwọn mansuratu Olúwatóyìn látàbẹ́kúta aṣọ yìí ọ̀pá mẹ́fà ní bẹ́ńbẹ́ kó náà kò fi rán dàbọ̀lẹ̀ alukurani ni ó di alukurani látọ̀dọ̀ bàbá wa Professor Ahmad Olani Salahuddin kọlọ́ musa falibarika sí níta fi kó sí láti ọ̀dọ̀ ọwọ́ àdúrà ọlọ́run ọgbà ọlọ́run yọjọ́ ọlá alibarika ọlọ́run aláhàwọ̀lá ọlá kúwátà ilà abilà bó ẹni tí wọ̀ mí ń lé